Ìdá lámí ẹ̀kùn ṣúkìrún ní àbí ìdí mú dáwà máa ń. Tí ọ̀rọ̀ náà pọ̀lọpọ̀ nǹkan mí tó wọ̀n tí ẹ̀rọ kan ẹ̀ láyé ṣùgbọ́n tọ́lọ̀ ti ṣe fún un. Ìdá lámí ẹ̀kùn ṣúkìrún ní àbí ìdí mú máa ń. Sọ́rọ̀ bá kọ́lẹ̀ níbi ọpẹ́ dídá ẹ̀kọ́. سلوي في الصالحات مزيد àdánwò ilé tí máa ń ṣẹlẹ̀ sẹ́ni tí kìí bá máa ń dúpẹ́ ni pé kò ní máa lékún lóore. fọ́lẹ̀ fi sọ́ọ̀lẹ̀ ṣáàtì màzìtò. lóore yẹn bá ti ẹ̀wà lékún kò ní lálùbáríkà nínú. bàbí ṣúkìrì fa ẹlẹ́hùn tẹ́sẹ̀ sí ìdùn sàá àjàtà wọn. sẹ́rin sáà mọ̀ lọ́pẹ́ dídá yìí. bàbí ṣúkìrì f

ó dẹ̀ wá dùn mí ṣá ọ̀nà ẹjẹ́ tún dúpẹ́ kan lọ pẹ́ kí lòun dá. wà fi tẹ́rí ti kí kúfòrò ní ẹ̀lẹ́ ìkàṣẹ̀ sí ìlú. ẹlẹ́yìn máa ń júwe pé yàn ya láìmoore sọ́lọ́hun ni. wà fi tẹ́rí ti kúfòrò ní ẹ̀lẹ́ ìkàṣẹ̀ sí ìlú báwọn bàbá wa àgbàlagbà ṣe ń sọ nílẹ̀ Yorùbá wọ́n ní tí bá sí ò bá sí ìkíni bà láfẹ́ lá àwọn náà ni wọ́n pilẹ̀ dùnú tó ṣokùnfà wíwá bí àwọn ẹbí ọkọ lónìí mo kí ń pẹ́ kú oríire alhamdulillahi a fi tàpọ́nlé tàpọ́nlé tẹríba ti tẹríba ta fi dárúkọ wọn àwọn bàbá wa Daoud mo fi tí wọn mo fi kí gbogbo ìdílé náà lápapọ̀ àti àwọn màmá wa yálùbáta jẹ́ dáadáa tí wọ́n bí àwọn ọmọ rẹ̀ kalẹ̀ yìí mo fi tí kí gbogbo ẹbí látòkè délẹ̀ bákan náà mo kí àwọn bàbá wa Alhaji Suleiman hafizahullahu wa ra'ahu mo kí ẹ̀yin náà dáadáa lọ́pọ̀lọpọ̀ mo fi tí náà tẹ́jẹ́ bàbá ọkọ mo fi kí àwọn màmá wa mo fi kí àwọn màmá wa ilé tí wọ́n lọ ní kò pẹ́ yìí ọba tó ṣe ìrìn àjò wọn bó ṣe ṣe ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستقدمين

àti ọlọ́run bá kó jọ ìpinnu tò ní àgbọ́dọ̀ sọ pé àfẹ́ gbàbẹ̀ pé kí ìbànújẹ́ máa jọkàn káwà pa rẹ rẹ́ kò dáa bẹ́ẹ̀ mo kí ẹ̀yin àwa náà tó kù lórí kalẹ̀ yìí tí ilẹ̀ fi tẹnitọ́nu sọ sọ́rọ́kù díẹ̀ mú kí ẹni tó máa di ọkọ fún àjànà sísà ní kò pẹ́ kò pẹ́ yìí fọwọ́ Ibrahim olórúkọ ńlá bákan mọ́ kí àbúrò wa àjànà sísà olúwa ọmọ ẹ̀ṣà nínú àwọn ọmọ àtàdá nínú àwọn ọmọ àrídúnú nínú àwọn ọmọ ẹ̀bùn nínú àwọn ẹ̀bùn ilé ìtọ́lọ máa máa máa ṣàlẹ́ ṣàfihànṣẹ́ sáwọn ìdílé oríṣiríṣi káàkiri tó ṣe lè náà nìkan nínú ra àwọn ọmọ bẹ́ẹ̀ mọ́ kí ajá sá púpọ̀ ẹ̀mí gígùn àti àlàáfíà ara ṣe fún kọ́kọ́ ṣe náà kọ́kọ́ ṣe ọjọ́ ti lọ ń kàn sí dàsìkò Ókè gbogbo ẹ̀yin ẹbí wa tẹ̀wá láti ìbàdàkú. Mo kí o, àti gbogbo ẹ̀yin ọ̀rẹ́ lápapọ̀. Ọba tó ṣọ́ yín dédé ní rọrùn, àmìtọ́lọ̀ kójọ kó bá ṣọ́ yín padà sí lè tó yín pẹ̀lú rọrùn. Gbogbo ohun tí máa ń ṣẹlẹ̀ tí máa ń la ìbànújẹ́ lọ kọlọmájò ṣẹlẹ̀ sí yín o. Wọ́n á ṣẹlẹ̀ sáà náà tẹ́wá bá o. Ọkọ kí iléyá kó máa wá di ilé pẹ́. ẹrùpin ní náà rí bẹ́ẹ̀ tí wàá mú ní kọ́ máa ti jẹ́ kọ́kọ́ yàwó jókòó sí ẹgbẹ́ ìyàwó pọ̀ sí ìdókòó àtayá. aburúkọ nta lónìí èyí táwa bá láǹfààní àti dènà rẹ̀ àfi ká dènà rẹ̀ ìtàbá ní kápá lórí ẹ̀ tọ̀ ọlọ́run ní bí wá lórí ní tápá wa ọ̀ká. la yukallifu Allahu nafsan illa wus'aha àwọn ọkùnrin ọlọ́kùnrin àtòbìnrin olóbìnrin lọ́mọ́ra wọn káàkiri ìta à ní kápá àti máa lọ kẹgbàbò wọn ìta lè ṣe ní ká máa ṣe ń wà àti kó máa dọ́dọ̀ wọn ìtó bá gbọ́ tó bá yé padà tọ̀ biha ní ìná táwọn afáwọ̀ ní ṣètò bó ṣe yẹ kí wọ́n ṣe àwọn náà gbọ́dọ̀ wájì sọ́fin irú ẹ̀ wọ́n dìgbà tó bá di lọ́kọ láya kí wọ́n tó lè lẹ́tọ́ àti jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹlòmí ti ń ròmbi tó wà pé àtọ́wọ̀n àtẹni táwọn fẹ́ fẹ́ra wọn ti jọ wọlé tọ́ra àwọn láìmọye ìgbà kọ́lá tó ti ńlá ni o àwọn mọ̀pájà náà fi sá ti wà yí kì í ṣe ní ìranù torí ìdí èyí báàrẹ̀ ṣe ti gbúrò ọkọ ìyàwó náà fọwà Ibrahim àtàwọn èèyàn tí mo ti ẹ̀ torí tí wọ́n jọ rìn wọlé ọjọ́ kọ́kàn mi balẹ̀ pé ẹni rí lọ́kọ ìyàwó kọ̀rọ̀kójọ kó máa jẹ́ kí ọkọ ìyàwó padà yẹn ní ọkọ̀yàwó dìde máa bọ̀ ọkọ̀yàwó lẹ́yìn dídìde yẹn ọkọ̀yàwó tó ní jókòó síbẹ̀ yẹn mọ́ ṣùgbọ́n mo kàn máa kankan nínú tí mo ń wo yìí ṣe sí àwọn kan ní kán máa fìyàwó wọn sákọ́ òsìn wọn ní ṣìṣì sí àwọn mùsùlùmí mi táwọn yẹn ti rí dájú ní kíyàn fọwọ́ òsìn dìyàwó rẹ̀ mú kó fọwọ́ òsìn di lálọ́hùn mọ́ àbí tó bá tún Eh, ọkọ àwa ìyàwó rẹ̀ wà lápọ̀ ọ̀tún rẹ̀ a gbọ́dọ̀ máa jẹ́ kí yàtọ̀ wà nínú tó bá ti wà ń gbòòrò tó yàtọ̀ sílànà ẹ̀sìn tiwa yìí náà tó tó wà sí ṣe ni títẹ̀ pàfẹ́ ṣe afẹ́fẹ́ practicantant ní mọ̀ sí igi rẹ̀ hàn ìjókòó kí tíọ́rì àti pírátíkà tẹ̀lera wọn lẹ́sẹ̀kẹsẹ̀ yìí máa wá tọrọ ẹ jẹ́ kí n jẹ́ kẹ́nìkan wá rẹpítẹ́ǹtì bàbá wa gba Daoud kí n fẹ́ nìkan rẹpítẹ́ǹtì wọn fi má gbé bàbá dìde àdẹ̀ nípa ara náà ẹ̀jẹ̀ wọn náà la máa pè ẹni tó tó lé dìmú náà la máa pè torí pórí ìdúró náà fẹ́ wà láti ṣiṣẹ́ yẹn ẹ bá mi pe Abu Bilal wá ẹ̀ al-akhu Abdullahi ẹ̀ wọ́n wà ń tó sí àbí sábàárẹ̀ ara wíbi ládùú ọmọkùnrin pọ̀ ńlẹ̀ ẹ́ lẹ́rẹ̀ ẹnu wọn lè léyìn ni àbíbẹ̀ kọ́ ni yá wa ìbéèrè tí ọkọ ìyàwó bá ń béèrè yìí kò bá jẹ́ òyìnbó ní ọkọ ìyàwó sọ kò bá jẹ́ lárúbáwá kò bá jẹ́ french àbúbìlà là máa dáhùn nígbà àbúbìlà lè bá ti wá sọ bàbá wa bá wa endorse ẹ̀ tẹwa ṣe ń bí lónìí ẹkàn sọ kẹ tọrọ kẹ gbayanda káwọn dẹ̀ wá dáhùn lórúkọ ẹbí káwà wò pé ṣe ìgìtì so náà bismillah salatu wasalamu ala rasulillah ṣe ẹ̀kọ́ máìkì ní àbókú bismillah wa salatu wasalamu ala rasulillah so ẹyin tí mo wá ṣe níbi èmi àti ah, kíní yóò sọ̀rọ̀ wọ́n ní ẹ̀gbẹ́ sẹ́nu ni ẹ má jáyà ẹ má jáyà torí iná ṣe tatẹ́ǹ tí mo wá ṣe níbí èmi àti àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ wa a wá tọrọ ajian ọ̀fíìsà bọ́ládálẹ́ lọ́wọ́ àwọn ẹbí gẹ́gẹ́ bí ìyàwó fún mi ẹ̀yin àti àwọn ẹbí wa tọrọ ajánà fífà ẹ̀yin àtàwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ ẹ tọrọ ajánà fífà gẹ́gẹ́ bí ìyàwó àǹkáfù yẹn ní àdáàtú nínú kéwù like a wife like bí ìyàwó ṣé gẹ́gẹ́ bí ìyàwó lẹ fi ṣe ni ìyàwó ni <laughs> ni. <laughs> torí àtọ́ wà láàrin ẹwà tọrọ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ẹwà lámọ́lẹ̀ gangan ẹ̀yìn gangan lẹ́yìn wá àwọn tẹ̀lé yín wá ni gbogbo ẹni tó wà ń bí lónìí bó ṣe lè kí wọ́n dàgbà tó wọ́n tẹ̀lé yín wá ni àbí ọkọ ni bàbá wa gbà ọlọ́jà rí yá. Ibrahim na Adékọ́lá wá sí Ẹ̀gbá láti wá tọrọ bí ìyàwó mi bí iná ọ̀nà tún sọ láti fi ṣe. Subhanallah. Alhamdulillah. Wallahi la ilaha illallah wallahu akbar. Ṣẹ́rí ní ṣẹ̀rí àọ̀rọ̀ léwu púpọ̀. Iná dẹ́ mọ̀ mo mọ̀ pé mọ̀. Láti fẹ́ ṣe aya ni kò ní jẹ́ jẹ́ aya. Láti fi ṣe aya. Láti fi ṣe aya. Ẹ jẹ́ kí n tutọ́. Ó yẹ tutù sọ. Is it like me? Encourage. Èmi

ń tán wá tọrọ yìí wọ́n ti tọrọ báyìí ọ̀yá wọ́n ti tọrọ kí ni decision ẹbí ṣe ní pé kán wá kẹ ojú wọn wò ní ẹ̀yìn bá wà dáwọn lóhùn ká tó wá wò pé ṣe ń tẹ sọ yìí náà ni tí àwọn bàbá wá fún tẹ̀lù àbí bàbá ní kọ́mẹ́ǹtì lórí ẹ̀ náà. èmi Dawud Abdullah Akitunde pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lẹ́yìn wá àgbà náà ìyọ̀ǹda àwọn bàbá wa Yusuf Dawud Bọ́ládalẹ́ àgbà inú wa dùn a sì gbà tọkàntọkàn láti yọ̀ǹda Nafisa eléyìí tí ó jẹ́ àbúrò sẹ́mi tí ó sì jẹ́ ọmọ tí bàbá wa bọ́ládálẹ́ Yusuf Dawood ayọ̀ǹda tọkàntọkàn fún broda Ibrahim Adékọ́lá kí o fi ṣe àyà. Allahu Akbar. Bá a mú máìkì lọ́sọ́dọ̀ bàbá, ẹ jókòó náà wá. Orí ìjókòó náà ní kẹwàá o kì í ṣe ta ìlérí o ẹ ta kọ́mọ́kọ́mọ́ ju ọmọ thirty years ní ìlọmọ mọ̀ yí dáadáa o ṣùgbọ́n pọ̀nlé náà ni a ní kàtà fún yín ìtí abúbìlà ló sọ yìí bẹ́ẹ̀ náà ni ṣé ẹ̀yin bàbá wa bá wa fún tẹ̀lú àbú ní ìṣígbè kan ló ní. kò ní kílọ̀sì kankan lágbára ọlọ́run. Allahu Akbar. ìyọ̀lẹ̀ ọlọ́run. Allahu Akbar. faramọ́. Allahu Akbar. ìyá ọmọ náà faramọ́ wà lá faramọ́. Allahu Akbar. Allahu Akbar. ọlọ́run falùbáríkà. àmín àmín. tọ́ ọ̀ya ọkọ̀ yàwó ìwọ ọkọ̀ yàwó ló máa gba máìkì àwọn bàbá wa gbà ńlẹ̀ Yorùbá wọ́n ní mi ò fẹ́ ó ṣàgbà mo bùn ẹ́ ẹni tó yá náà wọ́n fún èyí aláwọ̀kíwàrù mọ́ṣálá ọkọ̀yàwó èyí oníkì o mọ́ṣálá ṣó tẹ́yìn lọ́rùn ṣe gbà ṣe fẹ́ àbẹ́fẹ́ mo gbà tọkàntọkàn láti fi nàfísà ṣe aya mọ́ṣálá tabarakallah barakallahu lakuma wa baraka alaykuma jama'a bainakuma fi khairin ito kana ni sadaki ṣe ti ṣàlàyé lẹ́yìn láàrin ara yín ẹjọ́ kò ká máa bèèrè tó kù bá ń yọ kíní kúrò lọ́rùn wọn ọya ẹ̀rùkúyàwó náà smart sadaki almaharu wasu yagatu wadda ojani summalwalijo ثم شاهدان المهر والفيكة والزوجان ثم الولي ثم شاهدان ẹgbẹ́ báàgì yẹn kó láàrin ara yín nǹkan kan ní yà yín má pẹ̀lú ògùn ọlọ́run. المهر ti ní kí àwọn ẹbí tí wọ́n ti yànda ájànà fífà ọmọ tó yàtọ̀ nínú àwọn ọmọ tí wọ́n ti yànda rẹ̀ fún ọ̀rẹ́ wa ọmọ ìyàwó lólùfẹ́ wa broda Ibrahim táwọn méjèèjì ti wá di ọkọ àti ìyàwó báyìí ìtẹ́kàn lẹ́yìn rẹ̀ náà ni ọ̀rọ̀ nípa sàdáàkì dandan ní kẹfì hàn wá àárín ẹ̀mí jèjì náà lélẹ̀ yẹn gbọ́dọ̀ wà. wọ́n á tún ní sàásọ̀dúnkọ tí ìnà ní ìlànà. ṣùgbọ́n ẹgbọ́n tọ́lọ̀ kì í ṣe kó sọ pé tó bá wù yín kò ní tó bá wù yín kẹ fún wọn sàdá àti tó bá wù yín kẹ máa fún rárá o. ó wá ní sígàtò amúrì wọ̀l amúrì yọkítàdì ojú. ọlọ́run ni ẹ fún àwọn obìnrin àwọn ìyàwó yín tẹ́ fẹ́. ẹ fún wọn ní sàdá kí wọn kó jọ rẹ látọ̀dọ̀ ọkọ síyàwó. kílẹ̀ yẹn náà dẹ̀ máa jẹ́ pé mo gbà kó fẹ́ mi. mo gbà kó súnmọ́ mi látọ̀dọ̀ ìyàwó ńgbà tó náà bá ti gbà á ṣùgbọ́n tó bá tó bá ṣe só yìí tíyàwó ò bá gba ìtumọ̀ rẹ̀ ní pé kò tẹ́mi lọ́rùn wọn jẹ nípa ni eléyìí ṣètò yẹn ti wà á lẹ̀ṣẹ́ ti jọ sọ ẹ ti gbọ́dọ̀ sí ilẹ̀ ìfọ́ ìní náà Wọ́n ti wà sílì. Alimọ̀sọ̀rọ̀ àti gọ́tù wá sáwùjá ní. Adẹ̀ ti dúpọ̀ fọ́lọ̀ ń pàwọ́ tà wọ́n kàlẹ̀ yìí náà ti tó kó ṣojú mi. Màlúwọ́lì yóò tún mẹ̀ṣọ́ sí dání. Àwọn tọ́rẹ̀ ń wá káàkiri àgbáyé wọ́n jà wọ́n tà wà ń bí lọ tó kí wọ́n broadcast ẹ̀ láìfù náà. Màlúwọ́lì yóò tún mẹ̀ṣọ́ sí dání. Ojú wa nìyàwó yìí ti wá bẹ̀rẹ̀ ọlọ́njọ́ má jà á mọ̀ pin rẹ̀ o. Kàṣà wá rọ́dítà lẹ́dí ìfà àìsí. Mo kí Kátómélé yẹn wá. Ẹ̀yà kún wọ́n lọ. Mo kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá ìyàwó. Mo kí ń pẹ́ ṣe púpọ̀ ẹ̀kú lílé o. nínú pẹ̀lú bí Ọlọ́run ṣe ní kìtù yẹn lọ́wọ́rọ́wọ́. Ànábì sallallahu alaihi wasallam ní idha ataakum man taridawna. Mọ́ Ìṣọ́lá wọn bá ní tẹ́ni tẹ́ fẹ́ràn ẹ̀sìn rẹ̀ tó jẹ́ sìn tọ́lọ́ ń àpúrúfù látọ̀dọ̀ rẹ̀. Àtàkùn ọ̀hún. Ẹ̀ẹ̀dẹ̀ rí pẹ́sìn ẹ̀ náà lòun náà ń ṣe. Máa ń tẹ̀rí dáúnà sí ìnáwó. Ẹ̀ẹ̀dẹ̀ tó wá rí pé ó tún wá ní wà kólókò. Wà kólókò Arábìnrin tó wá dọ́dọ̀ yín. Má ẹwà máa lọ wò sápọ́ irú mọ́tò oló wa. wá irú ilé wo mo ló ti ń ṣiṣẹ́ kí ló ti kí làṣífẹ́ntì ẹ̀ láyé wọ́n náà ṣáà nínú ilé tóun ti jáde mẹ́yàn kan ṣáwá hmm. nǹkan méjìlá náà bí ní kẹ́ jù lára ọmọ tó fẹ́ fọ́mọ alhamdulillah pé ẹ̀yin náà dẹ̀ wò ó ní wà ìlà ẹ̀kún fìtínà tó fèrè àrídì fàtàdù ní àrí ìlà tó fún àlù tẹ́ ẹ̀ bá fi lè ṣe lè kẹ́ ẹ̀fọ́ ọmọ fẹ́lẹ́sì oníwà tẹ́kùn fìtínà tó fi àrídì àrídì ní ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ dá bàjẹ́ oríṣiríṣi ṣe kà mo kẹ́yìn kó rere pẹ̀rẹ́ ní fọmọ fún. ìmọ̀ya àwọn ìmáàmù mi lónìí àwọn àfáà mi lónìí wọn ẹni rí fọmọ wọn fún títà wọn náà tọ́ rí ọlọ́run bá ń sọ ní ẹ̀yìn náà dẹ̀ láàníyàn dáadáa àbúbìlá ń fún mi ní òró kan tí wọnú wà nìyẹn. tàbí Bẹ́ẹ̀ ọba ń fẹ́ ìṣẹ̀mí tó dùn ti gbẹdẹmukẹ́. Tazawwadi. Ìgbésí ayé àpọ̀ ògbójúmu. Tazawwadi. Tó dáa jù náà ni kéèyàn máa rì. Tazawwadi. Pẹ̀yìntẹ́ ẹjẹ́ àpọ́ntẹ́ ṣì wá ń bí lónìí, ẹ̀yin náà palẹ̀ mọ́ ẹ̀ tètè ṣe. Ẹja poto. Tazawwadi. Tètè lọ fẹ́yàwó. Ìní arọ́ títàlẹ̀ bí ìbá ìṣe. Bẹ́ẹ̀ ọba ń fẹ́ ìṣẹ̀mí tó dùn kéèyàn níyàwó ńlẹ́ ni. Wàkúlù lè kọ́ ìrì, wàkúlù lè kọ́ ìrì, ìhùmú kinu fi ìzàwájú. Ṣẹ̀rí àwọn oríṣiríṣi retí yẹn máa rí ṣe láyé. Kúlù lè kàn èèyàn mọ̀ kínú fi ìzàwájì. Bọ́lọ̀ ń bá ti jẹ́ kí yàn níyàwó tó máa ń náǹfààní àti tún dá sí ni. Ìyàwó tò ní dẹ̀rí, wọ́n kan ọ̀rọ̀ látẹ̀kan, a gbọ́dọ̀ máa yìí. Ọmọ tó bá jù sáfù ká pọ́nlé, a gbọ́dọ̀ pọ́nlé ṣẹ̀bá àwọn ajáta kan ni wọ́n ń ṣìyàwó tí wọ́n tún pọ́n wọlé táwọn tí wọ́n ń pọ́n lé àtẹni tí wọ́n ń pọ́n lé náà mọ̀ pé pàǹtí náà wọ́n ń pọ́n lé àwọn àgbàlagbà ní ìwọ̀n ká máa pọ́n jẹ̀bẹ̀ lákítà ìwọ̀n ká rí gbẹ̀lẹ́sẹ̀ ọmọ ká máa pẹ̀lẹ́ rẹ̀ Bọ́lá àfàná àti súnmọ́ ẹ̀gbọ́n ìyàwó ìdáadáa alásùnmọ́ mi ọmọ tí òmì ni wọ́n. ròyìn ìyàwó fún mi lẹ́yìn wọ̀n bá bẹ́mi náà ṣe mọ́. Wọ́n tún wá ròyìn ẹ̀ tún wá jù mo ṣe mọ́ lọ. Wọ́n ní imam, àbúbìlá ni ní imam. Kọ́nà ọmọ ṣàbà mi sàn búbìlá lẹ́sàn dáadáa. Àdáwò tí ń dé tí ń dúpẹ́ ẹlú tó ní tàǹgbàǹjọ́ ọlọ́má fi kàn yàn. Wọ́n ní ewu táwọn ń kà lónìí àbúrò àwọn táwọn kọ́kọ́ rí gbọ́ ara fi pípì lẹ́nu ẹ̀rí jẹ́ kó rí àwọn wú àwọn wá sọ nípa ah, ànàfíṣà àmúdẹ̀ ah, ṣe ń ka yóò dẹ̀ mú mi kàwọn àbádá mi kò nira àwọn náà wò sọ fún rí òun orí àwọn wá wú pé ah, púpọ̀ lákàyè mú bèrèbèrè ọlọ́májò bàjẹ́ o. wà ìdálí fàtà jàmà àìlèmọ̀rún àtàwà àtúnkọ́. gbogbo ẹni tí bá ń ro kan pé kí làákà yájà nà fi sá dàrú àwọn ni kí wọ́n kàgbákò yẹn lọ́dọ̀ wọn. àmín. jazakumullahu khaira. gbogbo ẹni tí bá ń ro kan pé kó bàjẹ́ àwọn ni wọ́n làdọ́wò yẹn àwọn ni kó kàn. wọ́n ìdá ilẹ̀ fàdá. torí pé sábà ń ròyìn ọmọ ọlọ́mọ báyọ̀ ẹlòmíì inú ìdájẹ́ máa bàjẹ́ sọmọ ọlọ́mọ. bàbá tèmi sara wọn jáde nínú ọ̀rọ̀ tá a gbọ́njú bá lẹ́nu wọn ni pé ẹni tó ti dára kó má bàjẹ́ jẹ́ kí tèmi náà dáa. mi ó dára kí tẹ́ni dára má bàjẹ́ jẹ́ tèmi ó dára àwọn ọmọ wa wọ́n ní ṣìnà fífà ní ilé ìtàn ọmú wáyé. Ìbẹ̀ ní dára má bàá jẹ́ jẹ́ tèmi ó dára. Kìtẹ́ ní dára má bàá jẹ́ jẹ́ tèmi ó dára. Bàbá kò ní tán lọ́wọ́ yín sà. ní dára má bàá jẹ́ jẹ́ tèmi ó dára. Kìtẹ́ ní dára má bàá jẹ́ jẹ́ tèmi ó dára kìtà ní dára máa bàjẹ́ jẹ́dẹ̀ mi ò dára kìtà ní dára máa bàjẹ́ jẹ́dẹ̀ mi ò dára ọ̀rọ̀ kan la ṣe sọ ní pádànà fi sá ẹgbà òyàn ṣe ń fìdùnú hàn kìtà ní dára máa bàjẹ́ jẹ́dẹ̀ mi ò dára kíkẹ́ ní dára má bàjẹ́ jẹ̀bi mi ó dára kíkẹ́ ní dára má bàjẹ́ jẹ̀bi mi ó dára kíkẹ́ ní dára má bàjẹ́ jẹ̀bi mi ó dára kíkẹ́ ní dára má bàjẹ́ jẹ̀bi mi ó dára. mo ń sọ sọ yìí láti máa fi fi brọ́dà wa Ibrahim lọ́kàn balẹ̀ ti pé ẹ̀ ṣí nọ́mbà mú ọ̀ alhamdulillah ẹ̀ ṣí yán nǹkan rí lẹ́mú ọ̀ وإذا الفتى جمع المروءة والتقى tọ́rọ ń bá sí ìyàn ọlọ́mọlúwàbí wọ́n ìsàlẹ̀ fàtà ìjọba bá wà lọ́kùnrin àbí lóbìnrin jẹ́mọ̀ ìlúmọ̀rọ̀ àtàwà tókọ́ tọ́rọ nìkanì náà kó níwà wọ́dà tún páyà ọlọ́run wàháwá bí ìhàyà fàkọ́dé kamúlá. Ajọ́nà fi sáyìí, kìí tún ṣe akúrí. Alhamdulillahi. Ó lọ sí òjèrè, ìtìyàzù ló kúrò Excellent. Distinction. Distinction ló kúrò bẹ̀. Alhamdulillahi. o tún wò pé ah, yẹ kí tún lọ sí yunifásitì kí ni wọ́n ṣe gan náà ọlọ́mbọ́ ní kóbìnrin rí báyìí wàhálà máa lè ajábìlì àyà afakọ̀dé kàmúrì wàhálà máa lè kàmúrì. tó wá àwọn ìrìn àjò tó rí yìí tí ó jẹ̀wá bá sàlẹ̀ jẹ́ ẹ wò yóò ṣe ránù àwọn ọmọ secondary school primary school ẹja gbé láti bẹ̀ ní ìsìn ẹwọ tí wọ́n ti dà sí gbòòrò ọlọ́ ń bá wá ṣe agànà fi sábó ṣe ṣe èyí tó bá wá ń ṣe irú ìtọ́ ń ṣe lónìí ṣe kò tó ní ìwúrí fún wa ọláyò tó torí díẹ̀ yìí mo kí brọ́dà wa Ibrahim ọkọ ìyàwó kan smile láti ẹ̀kan ni inú ẹ̀kan dùn ni ah. tíyàn bá rí nǹkan gidi mú èyàn dùn náà tíyàn bá mú mú kú mú ní àmà àfájúrò. àzọ́wájì fọ́lẹ́hàyà tí bí làzàwájì kàmáyẹmú sí ìwà ní dáńfì ní fàlàtì. fẹ́ àwọ̀ kan rere ni. Tàzáwádìí. Gbogbo ọ̀yọ́ kí wọ́n lè máa ṣe láyé èèyàn máa drékì láàrin méjì lọ ṣe ìyàwó ni. Tàzáwádìí. Ọkọ ìyàwó yóò sí Nàìjíríà ó wálé wá ṣe léyìí ni. Tàzáwádìí. Torí pé kì í ṣe tí a máa ń ṣe ránṣẹ́. Mm-hmm. Kì í ṣe tí a máa ń ṣe lórí ìrìn tí a máa ń dúró ṣe ni. Tàzáwádìí. Tí a máa ń fà kólẹ̀ fún ni. Fálẹ́ àyà túbí làzáwádìí. Ká lè mọ bí ìyàwó ṣe pàtàkì sí, ìyá lè transfer owó. Tàzáwádìí. Ìyá lè sẹ́ndì mọ́tò. Tàzáwádìí. lè sẹ́ndì aṣọ. Ìwọ́n tó bá ti ń dìbí oníyàwó kò ṣe sáǹdì ò. Fàlẹ̀háyá tóbi láàzàwájú. Bẹ́ẹ̀ jẹ́ fẹ́ ṣètò yẹn Tọ́rọ ọmọ obìnrin tí ò rí ìrikú ìrí tó fẹ́ bẹ̀rẹ̀ sí rí dáadáa, ìtó dáa kó rí pẹ́. Allah. Fàlàyàtù bí làzàwà. Fàlàyàtù bí làzàwà dí. Gbèsè ayé tí a bá ń gbé tí ò bá níyàwó. Fàlàyàtù bí làzàwà dí. Gbèsè ayé tí a bá ń gbé tí ò bá lọ́kọ. Fàlàyàtù bí làzàwà dí kàmá yẹ mo sí wáhídà fi lè fàlá sí kàmá yẹ mo sí wáhídà fi lè fàlá sí. ọ̀dà bí ìgbà tí a ń dánì lọ nínú aginjù gbó lóun nìkan. fàlàhùwà fílì ayá ti ha àzàkọ́ ìran. ó kàn án lọ́lọ́ májà sọnù. fàlàhùwà fílì ayá ti ha àzàkọ́ ìran. ọlọ́májà yí lórí òun nìkan kan dá lọ. fàlàhùwà fílì ayá ti haza khairan. kódà òun gun ọmọbi tóun lọkùn ọmọbi tóun fẹ́ láǹdì sí. fọláàgùn àfínì hayati haza khairan. àti ọlọ́run kó jọ yìí tẹ̀yìn ṣe yẹ tí mo fi tẹ̀ ń lọ. ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí bímọ ni pẹ̀lú ògùn ọlọ́run ọmọ bíbí ọlá jọ́rọ̀ yìí lọ́rùn. ọ̀làrun àdáyé kún tọ́ àmà ilẹ̀ àyà tí. ọlọ́run ní jẹ́ ẹ̀dàmú kẹ́ tó dolóyún kẹ́ tó dọ́lọ́mọ. ọ̀làrun àdáyé kún tọ́ àmà ilẹ̀ àyà tí. àwọn táwa retí irú ẹ̀ ti jẹ́ ti wọn ní ṣe wá sí fún ṣe náà yìí láti ẹ̀kan ọkọ̀yàwó àwọn kọ̀kọ́ pàtàkì tí a bá ti di aláyàbá yìí tí a gbọ́dọ̀ mójútó àkọ́kọ́ nínú ẹ̀ ó ní pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn nìkan ọ̀rọ̀ ara yìí lọ́lọ́run máa bí jẹ̀gbẹ̀rẹ̀ kíámà ṣùgbọ́n báyìí ní ìsìn ẹ̀ ti dùn níyàwó ọlọ́run á tún béèrè ọ̀rọ̀ ìyàwó lọ́wọ́ yín Ànábì sallallahu alaihi wasallam ní kullukum ra'in. Wa kullukum mas'ulun an ra'iyatihi. Torí ẹ̀ta bá rẹ̀ nìkan tí làákàyè rẹ̀ sórí kodò tó ní wàhálà ẹ̀jẹ̀ ti pọ̀ jù rẹ̀ ń ṣọ́gbìn ní òun mọ́ nítorí arábìnrin gbogbo yín pátá dára jẹ ní. wa kullukum mas'ulun O ra'iyatihi. wọ́n ní gbogbo wa aládẹ̀rí ọlọ́run á béèrè lọ́wọ́ wa nípa àwọn tó kó sọ́ńdà wa ta fẹ́ jàjẹ́ ó wá ṣàlàyé pípa lé náà òun náà dára jẹ ní o ọlọ́run á béèrè lọ́wọ́ rẹ̀ nípa ìyàwó rẹ̀ àtàwọn ọmọ báyìí nìsín ọ̀rọ̀ àwọn òbí rẹ̀ ti fi lọ́rùn báyìí àwọn ti bá débi tí wọ́n fẹ́ bá dé ibi táwọn bá dé láyìn dé yìí wọ́n ti ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí yìí jù báyìí lọ tó tún máa dẹ́ ní yìí lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ilé kò sí ẹ̀yàn àfikẹ́ mójútó bó ṣe fẹ́ ìmprúfù nínú ẹ̀sìn sí bó ṣe fẹ́ ìmprúfù nínú wáre sí bó ṣe fẹ́ ìmprúfù nínú gbogbo dáadáa táyé tọ́ ọlọ́run ti fàkóso ẹ̀ lọ́dọ̀ tí báyìí tẹ́bá ń gbọ́ ọlọ́run á bí ẹ́ o ọlọ́run á wá lórí ọ̀rọ̀ àwọn ìyàwó wa o ìbẹ̀ ọlọ́run kó jọ ọlọ́run má jẹ jù ká bámọ̀ sọ ni lórí ẹ̀rọ. Akọ́kọ́ ẹ̀kọ́ ajá nà Kò sí nínú àwọn obìnrin kó tó Gbàtẹ̀ wá fẹ́ tán yìí, ẹjọ́ kò lékún lẹ́sìn. Wọ́n lóru ò bá tó tẹ́lẹ̀ nígbà tó wá dìyàwó tí ẹ máa mójútó. Wọ́n Anábìnrin ọkùnrin ọlọ́run á béèrè lọ́wọ́ rẹ̀ nípa àwọn ará àkọ́kọ́ nìyẹn. responsibility ọkọ nìkan ni wọ́n máa ń sọ fún wọn mọ̀ ìpè tó jẹ́ olórí responsibility náà ni kó mójú tẹ́sì ìyàwó gbogbo àwọn dá responsibilities kú wọ́n dẹ̀ ló wà kí tó wá tẹ̀lé afọ́wà Ibrahim ó náà ni jíjẹ mímọ̀ ìyàwó yín ìnáwó lé lórí ó ti bẹ̀rẹ̀ báyìí láti bí owó orí ẹ̀ àmọ̀ sí sàdáàkì ibi tẹ́ tí máa mọ̀ ní ẹgbẹ́ ọkùnrin ló níná láti ibi sàdáàkì lẹ́ti bẹ̀rẹ̀ ìnáwó yẹn máa máa lọ bẹ́ẹ̀ sẹ́yìn bá wá láàníyàn ipò òun fẹ́ máa ná fún ìyàwó òun pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run a máa lékún. tàfà bí limaru ìfì máa ń. ni ó tó lẹ́sẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan. tàfà bí limaru ìfì máa ń. ó yẹ ká pè lẹ́lẹ́sẹ̀ nìyẹn. tàfà bí ìfì máa ń. ò bá lẹ́lẹ́sẹ̀ òun fúnra gbọ́dọ̀ máa ríra rẹ̀ ìfìmọ̀ wọn rẹ̀. Arábìnrin kí ni a ń yú dọ́ Ọ̀nà rẹ̀ ti ń fi bí pa ara alé rẹ̀ tó lẹ́tọ̀ọ́ kó bọ́. Baálé ilé tó ní lọ́wọ́ tó wá ń fi bí pàyàwó fi bí pọmọ. Ànábì ló tó lẹ́ṣẹ̀ fún. Tí ò bá níbò mí tó ti ń dẹ́ṣẹ̀ kí ń mutí kí ń jalè kí ń ṣe ṣìná, ìta kí ń gbówèlé, kò ṣẹbọ kò ṣàdátálẹ̀ ṣùgbọ́n tó ń ṣe ni pé ó fi àjẹyàwó ẹ̀ alábìnẹ́sẹ̀ ńlá náà ayọ̀dọ̀ ìjì àmáyàkún gbogbo tá fi ṣojú ṣe ọlọ́wọ́ bá fún yàn ọlọ́wọ́ bá fún yàn الله tó ọlọ́run bá ti ń ṣe àmọ̀kó adẹ̀rí àwọ̀pọ́lọ̀ ń ṣe lára yín alhamdulillah ẹ̀rùn ṣẹ́ ń gbàtẹ̀ wọlé ojú yóò jẹ́ jí kòtò ẹni tó lọ ń kó gọ́ta nílùú òyìnbó ẹ̀tún wọ bàtà ẹ̀ẹ́ ìta ń bèèrè sí làlékún. lè ó fi kọjú sáàtì mi sáàtì torí yìí tó wọlé tẹ́lẹ̀ yìí ń dáná ni. ti wá di ìtẹ́ máa máa nọ́léyàwó lórí báyìí. lè ó fi nínú ẹkọ́nọ́mì tá a tún wá yìí. ó fi ní nǹkan nípọn sí i. ti fẹ́ ẹ lè tori torí tẹ́lẹ̀ gbogbo ìrégbè tí ó tó régbè tẹ́lẹ̀ mi sọ jù wàhálà ní ìsìn ìṣàmà lọ lè yán wá bẹ́ẹ̀bẹ́ẹ̀ kò ní dáhùn kò lè jẹ́wọ́ ni o apẹ́ ọ̀ká mọ́ ni o. fi kọ búrúsà ẹtí mẹ́ta ẹ̀tì kí. táwọn tí wọ́n ro orí tí wọ́n rò pé mi fẹ́ bíjẹ ẹ̀kan lọ mi fẹ́ bíjì méjì lọ sẹ́pẹ́ ńgbà tẹ́kọ́nọ́mì ìgbé wọ́n fẹ́ lè ní káwọn pàkan ní méjì yẹn náà. fi kọ búrúsà. torí pé owó tó fọpọ lọrùn tẹ́lẹ̀ kó máa gbóòdù káàtà méjì kò gbọ́dì kan mọ́. lè ó fi kọ búrúsà ẹtí mẹ́ta ẹ̀tì kí.

mo tún náà wọlé ẹ̀yìn ọmọ bó ṣe ń wọlé ẹ̀yìn ọmọ tó fẹ́ gbà tó bá yẹ́ pé tẹ́dún flat ní ẹ̀rí pé ó sì ṣe máa lò ẹ má lọ gba duplex so ẹ má yà ń ẹ má dẹ̀ yà pa. bàbá fílípù kúlì ìzúnyà àbàkí ló. kò síyìn níbi kéèyàn yà ń. ìyàwó ẹ̀ pàápàá síyàwó àbí sọ́mọ àbí táwọn òbí àbí táwọn olólùfẹ́ ẹsọ́ ń gbogbo àwọn àwọn ẹgbẹ́ fún wọn ní ìrókò kò sí ilẹ̀ o àwọn àgbàlagbà náà lẹ̀ Yorùbá níyà kí ń náà kó níyì ṣé kò mọ̀ ni àtẹ́dìrí àna àìbákà yẹ ẹ̀sẹ̀ tí rú àtẹ́dìrí àna àìbákà yẹ ẹ̀sẹ̀ تتقون tí a bá máa ń ná ọlọ́mà fi ń boni láṣírí ni tí a bá wá ya wọn ọlọ́mà tàṣírí rẹ̀ ní ayá tètè rígi rẹ̀ pé yóò tán bẹ́ẹ̀ bókòlè kéèyàn láàrin kéèyàn ya bẹ́ẹ̀rẹ̀ tàbídìrì wà fún kọlẹ̀ òrótìbàtún fàkìlá ààrẹ ni ìzádà pàtà ìzádà pàtàlẹ̀ fàkìlá ààrẹ ni ìzádà pàtàlẹ̀ kéèyàn ya wà tí kéèyàn ya pa méjèèjì kò sí jíjà o

bá ọkọ ìyàwó sọ lónìí. àìsàn búrú wà tà á múlò. ń pè lóbìnrin bọ́lá ń ṣe dá wọn kọ́ ló ṣe dá wa o. ọkọ ìyàwó bọ́lá ń ṣe dá obìnrin kọ́ ló ṣe wa ó dẹ̀ bẹ́ẹ̀ náà nínú wà zakaru kàlífòsà ọlọ́run torí àwọn tọ́lọ́ fi sáwọn lára tí ò fi bọ́sẹ̀lẹ̀ kó dá tó bá ṣe rò ìyàwó yìí tó bá ti tẹ́yìn bẹ́ẹ̀ ṣe di ọkọ láti ní yìí ẹ máa tẹ́tí léko ẹ máa fojú sọ́nà fáwọn àléébù láwọn àléébù tẹ́ ẹ máa tí ò má ṣe ṣe màlẹ́kà a gbogbo wa tó bá ti hù yẹn ẹ sùúrù ni o ẹ sùúrù ni o ẹ̀tẹ̀ ẹni ẹnibi tí èèyàn máa ń gbé ọ̀rọ̀ sí lára ẹbí ní sọ̀rọ̀ ni wọ́n náà ti ń fún létí ó wá sọ pé mo rò pé nǹkan ṣe bẹ́ẹ̀ nìyẹn àṣọ òwà ó kèṣà àbó gbádùn ni òun ò ní mọ̀ kó yẹ kó náà sọ pé ah, ẹ má bínú kò ní ìrònú pé inú ti ń bí ọkọ yẹ kó ń sọ bẹ́ẹ̀ nǹkan mi tó tún máa máa mú ọ̀rọ̀ burúkú mi jáde ló tún mọ́ kó jáde lẹ́sẹ̀ inú ẹ̀ kó fi ṣe káwọn bọ́lọ̀ ń ṣe dá wọn níyà àfi bà wọ́n jẹ́ lọ́lọ́ ń ṣe ti sàtúnṣẹ́lẹ̀ fún wa ń pa pé ká ṣe sùúrù pẹ̀lú wọn. ìsáòsù bí nísà ìkọ́ ìrọ̀. lànàbìnà ṣe ti ni wọ́n ẹ̀sìn wọ́n jẹ́jẹ́. oyin fi ìdílé ìyàn aláàbẹ̀. arábìnrin tó wá wọ́jù nínú egungun ẹ̀fọn àwa iná ní tó wà Ìnáwó kẹsàrí tàbí. Arábìnrin tẹ bá ń gbìyànjú pé ẹ fẹ́ fẹ́tì obìnrin ẹ fẹ́ kan egungun yẹn ni. Wọ́n ìtọ́rọ̀ títà ó làmù bí ẹ máa ẹ̀jọ́ yẹ lọ́bẹ̀ o. Tòmátẹ́ bá wálẹ̀ ẹ fẹ́ ẹ ṣàfẹ́ nà ẹ fẹ́ nà ẹ fẹ́ kọ́ ní ìtumọ̀ rẹ̀ yàn gbogbo àlébù tó ní kálukú wa náà bá ní lára àwọn ìyàwó wa ẹjá máa lò bẹ́ẹ̀ tí wá nìyẹn tinú ilé ẹlòmíì ó burú ju tiwa lọ láàrò pé ti ẹ burú bá gbọ́ sínú ilé ẹlòmíwà tó lanu torí ẹ̀ mú mọ́ra gbé mi torí tọ́lọ́ àti torí tàwọn ọmọ ẹfara dáńtẹ́ bá rí lára rẹ̀ tí ò tẹ́ lọ. ẹ̀mìnà bàdà fún mi bá bí fìtínà fi wá ṣàdán fúnra wa ni o. ó wá ń bi wá pé ṣá máa lè ṣe sùúrù fúnra wa. bá ń gbé kámẹ́rà sójú ọkọ̀ ìyàwó. ẹ̀fọ́ Ibrahim. àtẹ́sìlérù ṣé bá lè ṣe sùúrù. ẹ̀rín nira yìí. Masha Allah. Alhamdulillah. كان ربك بصيرا ṣẹ́ẹ̀lẹ̀ ṣe fẹ́rù ẹ̀dáhùn ẹ̀lẹ̀ ṣe kan àtẹ̀síwò ṣẹ́ẹ̀lẹ̀ ṣe bí àrìndínà ẹ̀rì fagọ̀kún àfikẹ́ fagọ̀kún sùúrù tí ẹ bá ti dò níyàwó tó bá tó ní sùúrù tẹ́lẹ̀ àbíkó tún fagọ̀kún ah, ọlọ́run bá mi fún yín ṣètọ́nù nílò yíò. fọlẹ́ ìsàlẹ̀ òbùn dúnàlì ìhìsì máa mí ìmìnàlì ìbèrè ní àwọn dúnàlì gàrà mi. ọjà sọ́rí ṣe wá sí ṣókí fún ìyàwó náà tọ́rá kókó wa náà ti tó adẹ̀fẹ́ dìde láti lọ kírun. fọ́sọ̀lẹ̀ háàtù. ajá wa fi sá. kọ́ ní tààtùn. tó ń jẹ́ tórúkọ rẹ̀ ń túmọ̀ bó ṣe rí. háàfin

Ìwọ ló fẹ́ lọ rẹpísẹ́ntì fámílì yìí lọ́dọ̀ ọkọ. Wọ́n máa wá kíyèsí báyìí ní ìsìn pé ẹjá àwò ṣe bọ́ ṣe bí ló ṣe rí. Ẹlòmíín wà ń bí lónìí ní ìdílé ó ti bá gbòòrò ìtàrùn kalẹ̀ yìí. Àwọn abẹ̀rẹ̀ sí ṣọ́ ẹ̀. Lọ́wọ́ lẹ́sẹ̀. A máa wù pé ẹ̀hẹ́n. Fásọ̀lì hátùn. Ṣìbọ́nà ọmọ rẹ̀ ni. Fásọ̀lì hátùn. Ṣìbọ́nà ó gbárí ṣìbọ́n ló mọ́ tó náà. Fásọ̀lì hátùn. Ṣìbọ́nà ni èmi kò yá aṣá. ìṣèbá ní kò yá aṣá ṣe ní tìjú. fàṣọlẹ̀ hàdùn. bọ́dà àti náà lóbìnrin tí yàrá àti bàbá rẹ̀. wọ́n mi pẹ̀lú ẹ̀ kò tún ọ̀ tún wá kẹlákẹ́ra. fàṣọlẹ̀ hàdùn. tó bá jóbìnrin náà ni ọwá ní kíná tí máa ń pọ̀ náà ní tàǹwá tàǹwá <laughs> ìbá bí kẹwàá lòun tírẹ̀ náà náà fi pín sí àníkẹ́ àníkẹ́ àníkẹ́ náà náà ṣe fi kẹ́ sí

ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin ànábì àtàwọn ìyàwó ẹjọ́ kan àfáwà àgbà kọ̀rọ̀bìnrin Khattab radiyallahu ta'ala anhu olóòbí Hafsa tí í ṣe ìyàwó ànábì tó jẹ́ kan nínú àyàwó rẹ̀ ó wá dì í ṣe sọ fún pé Hafsa tí mo bá gbọ́ kẹ́rẹ́ tó wọ́n náà wà lára àwọn tí wọ́n ń dà náàbì láàmú jọba mọ̀ pàwọn obìnrin tó ṣe dáàjọ́ fún ọbójú oṣù kan òṣìṣọ́lọ́bá ní èmi ẹ̀mí níjẹ́ tí mi lọ́wọ́ iṣẹ́ ọlọ́run ó ti gbà fún àgbà náàbì sọ́lọ̀sọ́lá ó wá filélẹ̀ fáwọn ìyàwó rẹ̀ fóṣù kan ó wá lọ wá dé ní 29 days wọ́n náà má o ó gbà tó wá dé kò lùyàwó filélẹ̀ náà ni nípa kànà kó bẹ̀rẹ̀ sí lù wọn lu Aisha kàkírù ẹ̀ṣẹ̀lẹ̀ yẹn dá wọn anábìtún dé kẹtùmáwà àwọn náà kọ́ gẹ́gẹ́ bí ìjóbìnrin wọn gbogbo obìnrin gbọ́dọ̀ burú gbọ́dọ̀ fi ìjóbìnrin hàn alábìnrin tí káàtù lọ́pá síbẹ̀ lóṣù lẹ́fẹ́ lò wọ́n rò kan kó bẹ́yá kó pé ọgbọ̀n ni oṣù kan náà ni háàkàdà ó ní màá tún gba kí ó fún yín ní ẹ̀yìn amúniṣẹ́ lọ́wọ́ yìí tẹ́rù oṣù àmà jẹ́ báyìí oṣù àmà jẹ́ báyìí oṣù àmà jẹ́ báyìí anọ́dọ̀ tó padà sọ pé ẹ̀ẹ́n èmi lẹ́ bá rà ní mo tún lọ ó wá gba kí ó fún oṣù àmà ilẹ̀ oṣù àmà jẹ́ 30 ó ní oṣù àdẹ̀ tó máa jẹ́ báyìí o àṣàrò ha kaza, wà ha kádá wà kátàmà ìbáhàmà o anábi wá pa àtàǹpàkó rẹ̀ ó wá pa wọ́n láì ó ní oṣù àdẹ̀ jẹ́ báyìí náà tó máa jẹ́ 29 ó lè jẹ́ 30 ó lè jẹ́ 29 29 ni mo fẹ́ lò kọ hapsọ̀ tó fẹ́ kọ́ padà kọ́ ọlọ́run jìbìrìlù wá sọ fún pé ò lè kọ́ obìnrin yìí o pé ìnáhà sọ wáàmà ọ̀wáàmà anábìnrin obìnrin tó ń wò yìí sọ wáàmà ni o gbáwẹ́ gbáwẹ́ ni o jìbìrìlù sọ fún bàbá anábì pé sọ wáàmà ni gbáwẹ́ gbáwẹ́ ni hafsọ ọ̀wáàmà dìde lóru dìde lóru obìnrin ni tí kì í fòru rẹ̀ ṣeré ayọ̀ nàbísà àwọn tọ́kọ́ máa ń wò mọ́ni tí ń bá fi lè bínú sí ẹni máa lùs olóbìnrin máa ń dì mẹ́rù lọlé ọkọ o yàtọ̀ sí ìtàwà sọ tó hàn sí gbangba yìí àwọn àṣepamọ́ ti kọ̀rọ̀ tó yẹ kí ọkọ gọ̀ọ̀ ní ilé fi nílẹ̀ ńgbà kankan fọ́lọ́n social media ti bayé jẹ́ àwọn ọ̀rẹ́ oríṣiríṣi ni wọ́n social media jọ má jọyìn wọn gúrùpù oríṣiríṣi ló wà ń bẹ̀ àwọn kan wà fíìmù ni wọ́n fi ń tukọ̀ lé wọn fíìmù náà tó ń kọ́ bẹ̀ ni wọ́n fi ń báyàwó lò lọ́ fi ń bọ̀kọ̀ wọn lò kò sí ẹ̀kọ́kọ́ tí wọ́n fẹ́ kọ́ nínú fíìmù náà jórí ibú Musa bá kọ́ nínú Alkùránì tá a gbọ́ nínú wá sí. Ọ̀pọ̀lì hajjú kọ́ ní tààtún àfihàn tó lílẹ̀ gẹ̀rẹ̀ bíbí máa àfihàn lọ́ọ̀ tí a bá gbọ́ nínú wà sí náà ni tí a máa fi ń tolé o àbí ọlọ́run kó jọ ọlọ́run máa ṣe ní wòlìbísà obìnrin Sàlàfàtú yúhìbù àrìjálù, àìdánítà àhíkùlù àkífàálù. Wọ́n tí kò ṣe dé o. Sàlàfàtú. Àwọn o. Ẹ́? Sàlàfàtú yúhìbù àrìjálù, àìdánítà àhíkùlù àkífàálù. فالهجر متعم والنظافة wàlégédé sọ́dú yàlá àjámálú. Ajáànà fífà. Sálàsà tún. Àwọn nǹkan mẹ́ta kan fẹ́ kà wọ́n lẹ̀. Yùhìbù àrìjálù. Jọ fi kún ìtò bá ti ní lọ́wọ́ tẹ́lẹ̀. Ẹ̀dánì sàbí kúlù àkífánú. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí value ẹ̀ ìdánisáhí kùlùkà ti sọ́ọ̀lù. Tí a bá lè máa ṣe wọ́n ìwà rẹ̀ ni o. Alákọ̀ọ́kọ́ nínú ẹ̀, ìṣìrọ́mù táàmù. Èyàn máa máa pọ́kọlé. Ìṣìrọ́mù Mo fọ́lọ̀ ń bẹ̀ẹ́ rìsẹ́ẹ̀tì ọkọ ẹ̀. Bọ̀wọ̀ fọ́kọ ẹ̀. Fọ́lẹ̀ ìṣìrọ́mù táàmù. Nígbà pé jọ jẹ́ kó hàn lára ẹ̀ Submission, ń tà ń pè ní submission consideration ní kọ́kọ́. Al-ihtiramu tammu. Respect ní kọ́kọ́. Al-ihtiramu tammu. Máa họ́nà ọkọ ẹ. Al-ihtiramu tammu. Jẹ́ kọ́kọ́ rẹ jẹ́ ọba lójú ẹ kí wọ́n náà ba lè dá yaba. Al-ihtiramu tammu. Èèyàn máa ń pọ́nkọ́lé ni o. Wọ́n náà sọ fà á. Ó pàtàkì kódà máa wọ pé ṣe gbogbo ẹ̀ náà rí gbogbo ohun tó máa ń mú kóbìnrin ní ìdẹ́ni kó dìdàkúta kó máa náà dùbárkà ní ọkọ ó ní kó ti wu ọkọ ẹ̀ látòkì ní rẹ̀ pé ó ti ẹ̀jú báyìí náà lọ. ẹni máa ní ó kàwé mo kàwé tó lè mí náà kéwú ó wá ń léèrè mí náà wá ń léèrè kíló wá ń sọ fún mi ó lè bùkálẹ̀ mi lórí o. a máa sọ pé lúkúlúkúlúkúlúkú ó mọ ó yẹ o. Al-ihtiram. Fal-ihtiramu tammu. Láàrin sẹ́tọ̀ ọkọ̀ ẹ̀. Wọ́n nà dọ́bá. Ẹ̀ṣẹ̀ kọ́ ni kẹ́ pèrà lórúkọ. Ẹ̀ṣẹ̀ kọ́ ni kó obìnrin gbọ́ ọkọ̀ ẹ ṣeré. Fal-ihtiramu tammu. Ẹ̀ṣẹ̀ kọ́ ni kó ṣíbìrà lórí ẹ̀kọ́ dé sórí. Lè gbé ra kọ́kọ́ lọ. Gbé gbé kọ́kọ́ rà náà àti ìyàwó àìsàn náà máa ń sáré ọjọ́ máa ṣe púpà púpà ìṣòro. Fal-ihtiramu tammu. Àná mi ti ọtí kó ṣùdé ìyàwó tó ń fẹ́ ní ṣùlọ́kà lílòótọ́. Ọkàdà. Ọkọ̀ kà ìlúwọ́ gidi ń bọ̀ Mashallah bàlí ti rọ́mù dáàmù èyàn máa ń pọkọ lé èyàn máa ń rìsẹ́ẹ̀tì ọkọ ni bàlí ti rọ́mù dáàmù jọ́mọ̀ pé bá fídíò gbogbo tán kó lẹ́yìn kọ́bà mọ̀ pé wọ́n wá fẹ́ ń kọ̀rọ̀ gbangba ní. ọkọ̀ jù wá o. wàlẹ̀ ti rán mú tàmú. Ìbàdàn náà ti wà. torí wọn náà tó jẹ zuru gbájú. Ìbàdàn náà ti wà nílé Olúyọ̀lé. ọ̀tọ̀ nǹkan jú. bá mi kìkì ní yẹn dàbí ibi tẹ́mi mọ̀ dé nìyẹn. àyàgùn wọn lọ. ṣé ká fílẹ̀ síbẹ̀ náà. ó dá bẹ̀ náà. wọ́n ní ká fílẹ̀ síbẹ̀. wàlẹ̀ ẹ̀wọ̀n bẹ̀ náà. Ànàzọ́fà, Adànàbísà. Nkálẹ̀ Tóbìnrin bá fẹ́ kọ́kọ́ máa gbádùn òun lọ bẹ́ẹ̀. Tó máa gbàgbé pé òun fẹ́ ṣe sáníyà. A ti gbàgbé pé àmúdẹ ní nínú pláàni o kò ní rántí mọ́. Ṣùgbọ́n ó ṣe padà lè ṣe o. Ẹ ṣì lè ṣe o.

Ẹlùmí lè máa sùn, ẹlùmí lè máa lè jẹun. Gbogbo tó bá ti mú wá nínà symptoms yẹn, pákéjì adẹ dáadáa. Ó lè ló pẹ̀ fún lọ́ọ̀ta ni ó lè ló nínú ilé fọ́kọ. Fọ́lí ti rọ́mù táàmù wà nàzọ́fà. Gbogbo ohun táwọn ẹlẹ́lẹ́yà yẹn ń wọ̀ ń ta yẹn, ìwọ gbọ́dọ̀ wọ nínú ilé fọ́kọ tiẹ̀. Kọ́kọ́ wọ nínú ilé báyìí kó máa jẹun lọ́wọ́ kó neatness ni o. wàlẹ̀ kí ti sọ̀dún yàrá àjàmálò wàlẹ̀ kí ti sọ̀dún yàrá àjàmálò. kó máa lọ gbálẹ̀ kó máa lọ gbálẹ̀ sábẹ́ sí kọ̀rọ̀kọ̀rọ̀ nù yàrá sábẹ́ ṣíà káàkiri.

yáre lè náà. Yálà àjàmánú. A ní mo rí ní ìkẹ̀kan ní ìjẹ́ wà òkè gan òdẹ̀rá fún mi. Jẹ́ èlò ni. Good ni, fàtí eh, kò tẹ̀wá wọ́n náà lè rà. Èlò ni. Mo trust yẹ o lè rà náà. Èlò ni. Èlò ni ṣe five ni ẹ. Ah. Ẹ jẹ́ jẹ́ ah apá. Láyìíralẹ̀. Owó lẹ̀. Èèyàn máa ń bọ́kọ̀ ṣíwó náà ni. Ẹnìgídé sọ́ọ̀dú yà láàá Yá fọmọ́ ṣe májá rẹ̀ lè, a ṣe nẹ́kù sí ní. Ó ní tẹ́ tún wá gbélé, kò sí pọ́lẹ̀m, àádùn sínú fríza. Ẹ tẹ̀lé yán lè ìgbẹ́, mo lè ṣeré báyìí kò ní kò ní lóògùn ọlọ́run torí pé ìyá àti bàbá tó tara jáde wọn kì í àwọ̀ agbó aláàgbó ṣiṣẹ́ ò àmì ọlọ́mà kó jọ ayé yẹ́ ọlọ́njọ́ tó ẹ lára kọ́lọ̀n kó ṣẹlẹ̀ láyé àlùbáríkà fún ẹ tọ́kọ láṣẹ ò tọ́kọ láṣẹ ò àṣẹ ọkọ látàkókò yìí lọ ó borí àṣẹ àwọn òbí ò ọ̀rọ̀ tó kẹnu ni ò látàkókò yìí lọ ọ̀pá àbàbà wa náà gbọ́dọ̀ bínú sí tí mò ń ó yé wọn dáadáa

fi sá lẹ́yìn àṣẹ ọlọ́wà ti tòjíṣẹ́ rẹ̀ nẹ́ẹ̀sì àṣẹ báyìí ní ìsìn àṣẹ ọkọ ní o ọdọ̀ ọlọ́pàá kó jọ kó má ṣe ní obìnrin tí máa ń gbẹ́rù gbọ́nrí sọ́kọ kọlọ̀ kó jẹ gbọ́rọ̀ ayé kọlọ̀ jẹ fẹ́ràn ara yín arábìnrin ó dẹ̀ bí wà bí ilẹ̀ jẹ́ náà ti fi ìtì wọ́n ní kó gbàbí tó bá wọ́n náà gbàlìjá náà jọ gbẹ̀dà kíyàmà kọlọmbà fọ̀lọ́kà sáré méjèèjì mọ̀ bá ẹta ìbá ń sọ lónìí kọlọmjú lápàdé nínú gbèsè ayé yìí kọlọmá yẹ kí ṣetọ́ ní dáàrin eru kọlọmá yẹ kí ṣetọ́ ní dáàrin eru ẹ ti bẹ̀rẹ̀ báyìí ní ìsìn ìbẹ̀rẹ̀ yìí ọlọ́jọ́ jẹ́ bẹ̀rẹ̀ rí ìbẹ̀rẹ̀ yìí ọlọ́jọ́ jẹ́ bẹ̀rẹ̀ rí kọlọ̀nkó ṣe àlékún fatul khairi àmàkúlù fatul khairat àwọn oore oríṣiríṣiríṣiríṣi àwọn oore tó kẹnu kọlọ̀kọ́ máṣàbà ti fún ọkọ ìyàwó kọba ti fún ìyàwó náà Kọ́lájọ kan sọ́lọ́run. Kọ́lọ̀n kó má fẹ́ nìkan kan pẹ̀ nìkan lẹ́kún. Kó má dẹ̀ fi ń bà wá nínú jẹ́. Kọ́lọ̀n má fi ń bà wá nínú jẹ́. Kó má fi ń pa wá lẹ́kún. Kó má pa wá náà pa yín lẹ́kún. Kọ́lájọ kan sọ́lọ́run. Barakallahu fi khayri. Barakallahu lakuma. Wa baraka alaykuma. Wa jama'a fi khayri. Ah, bàbá wa gbà. Bàbá wa gbà Sulaiman. Alhaji Sulaiman kọ́lọ̀n kó má bá wa sáyé ẹ̀sán dáadáa àwọn fi dùnú hàn láti ẹ̀kan inú wọn dùn púpọ̀ bọ́ ṣe ń náwó náà ni wọ́n nára ni wọ́n ná dùnú pẹ̀lú wa kọlọ̀kú jọ ọlọ́màjò tán lọ́wọ́ yín tẹ́ẹ̀nà fún bàbá ìyàwó lẹ́ẹ̀kan sí náà tòní kọlọ̀màjò ìtakú sí ìdùnnú ìdùnnú lẹ́yìn ìdùnnú tó ní kọlọmọ́ṣà tí bọ́ ṣe fún wa alájọ kọntàrà ṣánàkàlá muhammadu ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh assalamu wa rahmatullahi wa هو دون أبانت لوازمة owó tí wọ́n náà bá jọrọ sí bí ìgbàgbọ́ mímọ́ ìsìnkẹ bó ṣe láàrin àfáàjọ́ ìwà tí á jẹ́ nàfíìsà gbàgbé láíláí wọ́n ti tọ́gbọ́ wọ́n ti dáyà báyìí èso ìdùnnú táàrin tí lè náà ọlọ́pàá bá ṣe gbogbogbò rẹ̀ ẹni àti àmìnà dáadáa àti àmìnà dáadáa wọ́lá káwọ́lá wà dáàkù gbọ́dá ilẹ̀ àfìdáàmìnà àríyìn àti ìsìn nígbà ìrìnfẹ̀ yìí alọ́fíì ká ẹgbẹ́ látàrọ pé àgbà owó lọ́wọ́ yà bá gbówó látàrọ ìyàwó ní àgbà owó ayọ̀ kò ní bàjẹ́ láíláí adékọ́lá lápapọ̀ àfẹ́gbà àpòlòwò sọ́dà pọ̀tù àtàbàbọ̀ rẹ̀ tàbà donation sí ní ọlọ́pọ̀ mo lè fẹ́ ká jẹ ẹ̀rí ó kéré lọ́dún lọ́dún adékọ́lá ìbábá jẹ ẹ̀rí two hundred thousand naira lọ́gbọ́n pọ̀ jù ẹ̀ẹ́dì agbọ́nà tóbi dáadáa ẹ̀ẹ́gbọ́nà tóbi dáadáa kátó pé ọlọ́gbà tó rọrù ọgbà ìyàwó ìlérí ogun ọgbà ìyàwó ẹ̀dìlérí ogun Òwò ẹjẹ́ ẹkùn ẹ̀kọ́ mú lówó tẹ́tún fún ajá lẹ́sì lówó wọn ní kí ń gbé o. Àti lọ́pọ̀lọpọ̀ ohun, àbẹ̀rẹ̀ ẹ̀dọ̀ fún ọlọ́wọ́ báyìí. Aláwọ̀ àtúbọ̀ kẹmíràn, àdúgbọ́ fọ́lọ́run, àdúgbẹ́ Ọkọ̀ ìyàwó ní pẹ̀lú ìdúró yìí, gbogbo òdílé adé kọ́lá lápapọ̀, ẹja súnmọ́ tòbí tó lè sọ lọ́ọ̀. Gbogbo òdílé adé kọ́lá lápapọ̀, ẹja máa bọ̀ wá, àwọn ọ̀rẹ́ náà, àwọn ọ̀rẹ́ bóyá bóyá bóyá lápapọ̀ ẹmà ìdí ìjẹ́ lọ báyìí tó ní tọ́ lọ́wọ́ ìjọba tó kù ilẹ̀ ilé bàbá tí ń kú lẹ̀ báyìí alábi sọ̀láàbì bàbá àgbà Suleiman Adékọ́lá Adéròjú ẹjẹ́ tí wọ́n ní gbogbo Adékọ́lá ni mo bá wá ìbílẹ̀ kanáà tó ní tọ́ lọ́wọ́ wọ́n tó bá jẹ́ àbúrà sí rẹ̀ àbúrà àbúrà Àwọn àgbẹ̀fẹ́ gba fún nọ́mbà tòtò ọmọ bá yóò bàjẹ́ rẹ̀. Mo fẹ́ gba two hundred thousand naira lọ́tọ̀ àti Fọlá nìkan. Ẹni gbogbo tó wà ní wàbẹ̀ rẹ̀ kò tó gbogbo ọmọ máa ṣàtọ́ lè yìí kó máa kọ́ àbánikọ́ máa gbọ́ ọ̀tọ́ tó máa ń gbà yẹn. Kò sí kọ́ máa máa ṣe kí ní kan bẹ̀. A ń lọ sí ìdàpẹ́ ta two hundred thousand naira àtọ́wò tí òfin ìfẹ́ ọlọ́mọ jẹ́ àmì bí abájẹ́ mi mọ́bọ̀ mú ìgbà ni à ń kàlìmà ìyàwó mọ́bọ̀ mọ́bọ̀ tó lọ́pọ̀ ẹ máa ti múlẹ̀ o o eléyìí orúkọ wà bẹ́ẹ̀ ni o àti ìgbélé ìbẹ̀ náà. nínú two hundred thousand naira yóò àlá ẹ máa ti kó wa àmì àgbà àtìlẹ̀ náà ni wọ́n kà lọ́wọ́. bàbá ni àwọn ti ní ten thousand tóbi mú bọ́ta mú bọ́ta àdúgbò pé àbíkàgbà tí ó ti pé ní ìbàdànlẹ̀ ti wà níbi tí ó yẹ̀ ti mọ owó lọ́jù láyé ní Ìbàdàn wa wọ́n yẹ̀ ti mọ owó gbàgbẹ̀ náà nínú 10,000 nínú 200 pay àti 10,000 naira alhamdulillah àtúrí 3,000 naira ó ti 13,000 naira ẹ má ti jẹ́ àlejò kó eléyìí tí wà yọ ní orí ìtọ́ náà ẹ jẹ́ àfọlábalẹ̀ dáadáa àwọn ọ̀rẹ́ dára àwọn ọ̀rẹ́ bí ó ti 13,000 naira ó ti 13,000 ó ti 15,000 naira yawa salama wani 1,000 ko di 16,000 ẹmẹ́ ti bẹ̀rẹ̀ lọ ó ti seventeen thousand naira ṣe eighteen eighteen thousand naira ó di nineteen thousand naira twenty one thousand naira ìyàwó àgbàgbàníyà wọ́n ní five thousand naira kò ní tọ́lọ́wọ́ ẹ́ ó di twenty six thousand naira ẹ gbọ́dọ̀ tó mi dáadáa ìyàwó àgbà ọmọ jẹ́nẹ́sì lọ́wọ́ ẹ̀ ní tẹ́lẹ̀ bó ti wọ́n mọ́ one thousand naira ó di twenty seven naira ẹ̀ 28,500. 28,500. Yàmẹ́lá bá mi kàá, kò sí wàhálà, àjọ wà lórí ìdúró ní. Tí ó bá ti pé ká máa jẹ̀bọ̀ nígbà rẹ̀. Oya, oya, oya, oya, 28,500. 31,000 naira. 33,000 naira. 35,000 naira. Oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, oya, ẹmà súnmọ́ tẹmà súnmọ́ dí owó yóò tí ìrìn ara a kò tí ìrìn ara ẹmà sọ bẹ́ẹ̀ kò tí ìrìn ẹmà orí jẹ́ ìrìn àpáàlẹ̀ ẹ̀rọ sílẹ̀ wọ́n ẹ̀dùkúlẹ̀ ẹ̀dùkúlẹ̀ 36,000 naira 36,000 naira àdébọ́lá làwà báyìí náà 37,000 naira 37,500 Oya, 38 by 5, That is what. One thousand nine. That's 38 one. 1,000 naira, 39,500. Rọ́nàbọ̀ Suleiman, Adérúgbìdà, 39 láti níta yìí, ó di 40,000 naira, ọkọ̀ ìyàwó ọ̀tọ̀ ní títí yẹ́ o, àwọn ọmọ ìjàjì àgbọ́kù, 1,000 lọ́dọ̀ ìyàwó. Àwọn ọ̀rẹ́ ọkọ̀ 1,000 naira, ó di 41,000 naira, báàmì ah, àgbàtí jáde, ó di 42,000 naira, 42,000 naira, tàlókù tí ò sí ìdébí ṣe wọn ni wọ́n ti tẹ́rì báyìí kí ní kẹ́kẹ́ wọ́n pa àwọn ìyàwó tí ó tún wá ní agbára kan ní ọkọ̀ ìyàwó 41,000 ló wà ní ẹ̀ 42 ní láàrin ní 42 gbogbo ọ̀rẹ́ ẹkú 8,000 náírà wà kó jẹ́ bí ẹ má sọ̀rọ̀ sọ́lẹ̀ tí ọlọ́run kò bẹ̀rẹ̀ ọlọ́run kò bẹ̀rẹ̀ ẹ má wọrí òkè eight thousand naira ẹ̀ka kó pé máa ń ẹ̀ka ẹ̀ka ẹ̀ má gbowó dẹ̀ forty eight lélẹ́yìn ẹ̀kọ́ eight k kó dẹ́ fifty èmi náà ti gbìyàwó wọn kọ́ mi báyìí èmi náà máa ń nà ẹ mọ nà ẹ má bà wọn kà ẹ kó wá ẹ kó wá ókè ókè. ìyá mi ní ten thousand naira ẹ náà ẹ ní bí ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba wọ́n gbà yí lẹ́ ìṣẹ́ dúdúrú ní kékeré ní ìyá mi àgbáyà ní owó lókè láíláí ẹ̀jẹ́ àmìnà dáadáa ẹ̀jẹ́ àmìnà àbájọ ẹ̀ ti pọ́jú ogun ẹ̀jẹ̀ tí kọ́ká wá yà múlẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jọ̀ múlẹ̀ kò ní kò sí láíláí wọ́n gbọ́dọ̀ sọ nípa ìwọ̀n tó wá gbọ́ ó gbọ́dọ̀ sí àbúrò mo tó jọ̀bọ́lá dalẹ́ ọmọ ọ̀gbọ́lá